أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة المؤمنون قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاة فاعلون والذين هم بفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العدو والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون Asọ̀pẹ́ fún Ọlọ́run ọba Subhanahu wa ta'ala. Alhamdulillah. Ilé ìfí ó fi àánú rẹ̀ tó fi dá padà sí jòkó àílẹ̀ eléyìí ní ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijira. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لمي فلان الله سبحانه abẹ́rẹ́ suratul mu'minun ọgbà ọ̀rọ̀ tó sọ nípa àwọn onígbàgbọ́ òdodo sura yìí ọjọ́ kan lára àsúwárì alimakiyatu nínú àwọn sura eléyìí tó sọ kalẹ̀ kánàbì tó ṣe hijira lọ sí madina. alimu'minuna. òun làwọn ẹni tí wọ́n nígbàgbọ́ a sọ fún wa wípé àti al-iman <coughs> àti al-islam yóò máa jẹ́ kankan náà nígbà tá a bá ń dákọ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ a dákọ al-iman islam kó sábẹ́ rẹ̀ adákọ̀ alìsílám ìmánu kó sábẹ́ rẹ̀. àmọ́ tá a bá dákọ̀ islam àti ìmánu lẹ́ẹ̀kan náà nígbà yẹn la máa ṣàlàyé kínú tí ń jẹ́ islam fóun náà ni àwọn àlàyé arkanu islam márààrún shahadati allah ilaha illallah. وأن محمد رسول الله sísẹ̀rí pé kọ̀sẹ́ni tọ́lẹ́tọ̀ sí jọsìn ló dọ́ àfi Allah àti pé dájú Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ìmọ̀ akírun ìyọ zaka ìgbàwẹ̀ Ramadan àti bíbélé ọlọ́run ọba ò fún jọsìn. tá a bá wí Islam bá ṣe ṣàlàyé ni a tún wá wí imani lẹ́ẹ̀kan náà a sọ pé òun náà ni antu mina billahi kó nígbàgbọ́ sọ́lọ́ ọmọláìkàtìhì àtàwọn ọmọláìkà rẹ̀ ọkùtùbìhì àtàwọn tírà rẹ̀ ọ̀rùsùlìhì àtàwọn ọ̀rẹ́ńsẹ̀ rẹ̀. bákan náà wàlíọ́mì áhírì àtọ́jọ́ gbẹ̀ngà alkiyama fa'antu umina bil qadari kọ́ wá gba àyànmọ́gbọ́n khairihi wa sharrihi ó lóore ni àbóboró ni àwọn àlùmọ̀mìnú náà òun làwọn ẹni tí wọ́n fi rinlẹ̀ nígbàgbọ́ sọ́lọ́hun lọ́kàn wọ́n tún sọ jáde lórí ahọ́n wọ́n tún wá fi ṣiṣẹ́ sí òun lọ́fà àlàfi ní àti imani àti islam wọ́n lè jẹ́ nǹkan kan náà wọ́n lè jẹ́ nǹkan kan náà àwọn mọ̀mìnú yìí àwọn ọlọ́run bá wá ń sọ nípa wọn wípé alfaláhù lèlmọ́mìnínà èrè ń jẹ́ oúnjẹ táwọn onígbàgbọ́ òdodo èrè ń jẹ́ oúnjẹ táwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ọba subhanahu wa ta'ala wá sọ pé qad aflaha al-mu'minun qad aflaha al-mu'minun ọlọ́run ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo wọ́n sì jèrè wọ́n ṣoríire wọ́n jèrè àwọn mùmìnì lótìtọ́ lódodo àwọn làwọn ẹni tí wọ́n ní àwọn ìròyìn tí ń bọ̀ yìí. Alladhina hum fi salatihim khashi'un. Àwọn òmì nínú yẹn, òun làwọn ẹni tó ti pé khashi'un fi salatihim. Wọ́n máa ní àfọkànsí níbi ìrun wọn. Al-khushu' naw'un min anwa'i al-'ibadah. ìran kan nínú àwọn ọ̀ràn ìjọsìn òun ni àlùfẹ́ṣọ́ wà ìláfọ̀kànsìn ìran kan nínú ọ̀ràn ìjọsìn lọ́wà èdè Yorùbá òun ló já sí gbogbo ẹ̀ náà ìpayà láàfẹ̀ ṣùgbọ́n pọ̀ papọ̀ mọ́ra wọn lọ́dọ̀ Yorùbá àtẹ́kùwà ìpayà ọ̀gbìn lọ́dọ̀ yorùbá àlẹ́káwókù ìpayà wọn pè lọ́dọ̀ yorùbá àrùrámbásù ìpayà wọn pè lọ́dọ̀ yorùbá àlẹ́kàṣíyàtù ìpayà wọn pè lọ́dọ̀ yorùbá àlùkòṣóòrò ìpayà wọn ṣùgbọ́n nípa bí èdè lọ́wọ́ ti jẹ́ èdè ẹlẹ́kùnrẹ́rẹ́ àlàyé ọ̀pàpọ̀ mọ́ra wọn tabari asakwa ohun tó ń tú ọ̀tọ̀ ni òun ni ó kọrọ méjì sínú ṣíṣe sí Ọlọ́run nípa ìpàṣẹ rẹ ìṣọ́ra ìpayà tó lè múni tó ti kó lè ìyá lè kó sínú aburú tí ò bá ṣọ́ra òun ló ń pè ní takwa nínú èdè lábáwá tàbádà lùfáwò òun máa ń túmọ̀ ìbẹ̀rù téèyàn fi fún Allah kódà kéèyàn má rí irú ilé ìlànà àgbọ̀dọ̀ lò fún kan bí yàtọ̀ sí Allah àfi tó bá jẹ́ ìbẹ̀rù àdámọ́lòpọ̀ ìyẹn rí kìnìún ìyẹn rí jò irú bẹ̀rù ilé yẹn ò lè sọ yẹn ní àròjà ìmárẹ̀kù òdìkejì káfíìn yẹn nìyẹn nínú àwọn ìpayà tó kí ìpayà náà ní Yorùbá ó pè mọ́ lálàyé àwọn ni àròhùnbátùn kí yẹn páyà ìyá ọlọ́run ènìyàn tún nínú àwọn ìpayà tó kí ìpayà náà ní Yorùbá ó pè wọn àrẹ káṣíà ìpayà ó ní ìmọ̀ nínú kí yẹn ti mọ̀ pé tí mo bá ti báyìí ẹni yìí tó bá gbá mi mú ohun tí ó ṣe fún mi irú ìpayà ni wọ́n gbé ní àyọ̀kọ̀ síyàtọ̀. Òun lọ́lọ́run ọba Sùhánà ìwọ̀n tààlà fi sọ pé. Alladhina hum fi salati. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Àwọn tí wọ́n tí wọ́n ń páyà ọlọ́run nínú àwọn ẹ̀dá rẹ̀ nípayà ti mímọ̀. Òun làwọn ní mímọ̀. Ṣùgbọ́n Yorùbá ìpayà náà nínú agbóhádébẹ òun náà lè kòṣù àwọn ká ń sọ̀rọ̀ lórí ẹ lọ́wọ́ òun ni ìláfọkànsìn kò sí pé tọ́ bá ń sin lọ́run kò tiẹ̀ ní sí kankan ní lẹ́nu ẹ̀ mọ́jọ lọ́run tó ń sọ. ìyẹn máa ń wà fáwọn ẹni ọlọ́run nínú àwọn sálàf kódà tí wọ́n bá fẹ́ sọ fúrúsà fẹ́ lò míì wọ́n fẹ́ gé ẹsẹ̀ rẹ̀ àbí wọ́n fẹ́ gé ọmọ ní kàtà òfìlè wọ́n lè bóòlì káwá yóò gbà tó ń bá ń kírun lọ́wọ́ ìkọ́ tí bá ń kírun lọ́wọ́ kò lè ní sílì nípa kankan mọ́ ọlọ́run yẹn nìkan lọ́mọ pàtàkì lẹ́nu yẹn òun ló ń pè ní àìkúṣọ́ ìkọ̀mínú ọlọ́run ìláfọ̀kànsì irúfẹ́ irú ìláfọ̀kànsì yẹn lọ́sẹ̀lẹ̀ sí alimami Bukhari rahimahullahu ta'ala lójú ayé wọn wọn ni wọn fáyìí lábẹ́ wọ́n á bẹ̀rẹ̀ nẹ́fìlà lẹ́yìn àyíká agbọ́n sì bẹ̀rẹ̀ sí já wọn jẹ ẹ̀yìn sì ti máa gbọ́n pé agbọ́n nìyí tó bá táyàn kò tó lẹ́ẹ̀kan wọ́n máa padà wá yóò máa padà wá oró ní àtúrò ìpléèsì tó yàtọ̀ sóyin torí tó yí bá ti tààyàn owó ẹyọ kan tó ní náà nìyẹn nílò ọkú nìyẹn oyin lọ kú nìyẹn àmọ́ agbọ́n tiẹ̀ ohun ẹyọ kan lè tààyàn nígbà twenty kódà ìgbà fifty lórí wá sí tààyàn tán ọba dẹ́dọ̀ tó lè fi èso lórí. ìgbà tí wọ́n bò kọ́ra yọ àmọ́tòlá wọ́n á parí nẹ́fìlà yìí wọ́n á ṣe ń sí kan náà ẹ̀fọ́ àtọ́kọ́ bá wọn wẹ̀ ẹ̀ka wọn. àní kí lórí bẹ́ẹ̀ à bàbá agbọ́lọ́jà ń jẹ kúdùkúdù yìí. ìgbà tẹ́yọ̀ fẹ́ fi ta yín kílẹ̀ ń bàbá làwọn bẹ́ẹ̀ mú súrà kan àwọn afẹ́ yanjú rẹ̀ mẹ́fìlà fa lẹ́yìn àyílá kìí sì mọ́ ọ̀rẹ́ yẹn o ee kí ló ṣẹlẹ̀ rẹ̀. mo tó ń pè ní oṣù ọ̀nà ìbẹ̀rẹ̀ fáwọn ènìyàn lọ́wọ́. àwọn ẹ̀tọ́ lọ́wọ́ bá ti wá kàkọ́ àìsàlá lórí wọn nínú àwọn onígbàgbọ́ òdodo òní àlẹ́dínà mọ́ fi sọlá ti ní ọ̀sẹ̀ ọ̀hún. Àwọn tó kí wọ́n ní kò ṣúrọ̀, ìláfọ́kànsìn, níbi tí wọ́n ti ń kírun lọ́wọ́ ká ìfòwò káàkì múnà, wọ́n fara kalẹ̀ yẹ́yẹ́, lọ́dọ̀lẹ́bìnà bá ti ti sún ní ẹgbẹ̀ wá rí látọ̀dọ̀ mujahid àti hassan àti ọ̀dádà àwọn náà ti kó níyà alùkòṣòrò kọlùbì mo ti ń jẹ́bẹ̀ ní kòṣòrò kọlùbì ìpayànú ọkàn gẹ́gẹ́ bí ìbọ̀ ìmọ̀ lẹ́tà yìí ti fún sọ́ọ̀lì alhassan al-basri rahimahullah ọlẹ̀ ráwọn ẹni ìláfọkànsí wọn ìpayà wọn inú ọkàn wọn lọ́wà wọ́n wá dìjú wọn wọ́n rẹ̀ yẹ wọn nílẹ̀ alkùsùrù ìsọ́lá ìlàkọ̀kẹ̀sì lórí irun yóò wáyé fẹ́ni tó bá ti parí ọkàn rẹ̀ síbi irun tó ìpín gbogbo ohun tó yàtọ̀ sí wọn kẹ́mi kó bẹ̀ nígbà yẹn ni òun yẹn máa jẹ́ tuntun ojú àtìsinmi fún wọn gẹ́gẹ́ bá nílẹ̀ fọlá àlọ́ fọlá ń sọ nínú hadith ti Imam Ahmed ثم بجاد المسند وحديث أنس رضي الله تعالى عنه قال حبب إلي الطيب والنساء النبي صلى الله عليه وسلم ó ní ohun tí ọlọ́run ní kí n nífẹ̀ẹ́ sí jù wọ́n ní lọ́fíńdà olóorun àdínkù ìyẹn ló sì lẹ́tọ̀ kọkùnrin lò ó yẹ kọkùnrin kó dúró sẹ́gbẹ̀ẹ́ yẹn kí ẹ máa gbóhùn àdínkù wọn làbí ìsọlá sáláàbí kàláyà yìí pé khairu sí bẹ̀rù ìjáàlì èyí tó lóore jù nínú lọ́fíńdà tọkùnrin lè lò mọ́ọ̀nà hara rí ògbó wàkàfí aláwòrán òun lè yí sí òórùn rẹ̀ tọ́hàn tí kọ́lọ̀ rẹ̀ pamọ́. lọ́fíńdà tí kúrò àrí tó lóore fóbìnrin òun ni mọ́ kàfíyà rí òkú òun lè tó ọrùn rẹ pamọ́ wọ́n tó hara lọ́wọ́ tí kọ́lọ̀ rẹ hàn. obìnrin ọgbọ́dọ̀ kọjá ti lọ́fíńdà ti lọ́fíńdà kán máa gbóhùn àdínkù lára ẹ̀ kódà wà lóhun súnmọ ìgbé tóbìnrin bá kọjá tí wọn gbóhùn àdínkù lára ẹ̀ wọn kà kọlẹ fáṣẹwò ni yóò fi wẹ̀wẹ̀ jẹnẹba wọn ní wẹ̀yẹ̀ ni pé gbogbo ara rẹ̀ ní òkùnfin síta nígbà lọ́fíńdà yẹn wọn tó nípa bẹ́ẹ̀ àwọn sáwí wọ́n tàn mí wọn yẹ́yẹ́ nípa tọba bẹ́ẹ̀lá òjíṣẹ́ ọlọ́wọ́ ni mo tó wù mí jù láàrin àwọn àpè lọ́fíńdà wọn ìwé sáà àtòbìnrin. Ọjọ́ ilẹ̀ tí kó rọ́tù àìní fi sọ́lá. Ṣé ń bá gbé bí ṣe ń sin lẹ́yìn fún ọ̀rọ̀? Ìyàwó fífẹ́ àbíyàwó yẹn fi ẹ̀fẹ́ kí yẹn ní ìfẹ́ rẹ̀. Ìjọba wọn tó ń fẹ́ jù lè ọjọ́ ìrẹsì kúrọ̀tà àìní ìsọ̀lá tútù ojú ni wọ́n á ti bí irun kí òun tó lè gbé ìtútù ojú fún yẹn ìyàn lápapọ̀ yọjà gbogbo ọba tó ń kírun lọ́ba ìfọ̀lẹ́sì kankan míì tó ti wọlé sí ọlẹ́rìí mọ́jú ọdún lórí agbẹ́fọ́ tó lè di kí wọ́n ó ṣiṣẹ́ wàá kírun tó òfin ní máa ṣe mú kàràkàṣà rẹ̀ ọ̀làbọ̀tàn àgbọn ni òsì púpọ̀ náà àwọn ẹni tó ń lọ wá bíbá yìí wọ́n tún kàdá rí káàdì ọ̀sẹ̀ tí bẹ̀rù ọlọ́run lẹ́nu wọ́n jẹ́ tí wọ́n ní kájú fáwọn ènìyàn lọ ẹni ìṣú wà jẹ́ ẹni tó gbààwẹ̀ ni wọ́n yàn jẹun tó ẹ tí wọ́n gbààwẹ̀ fún mẹ́jọ rọmọdọ́ yìí lọ ni wọ́n gbààwẹ̀ ni wọ́n kírun kò sí ìgbésí ayé wọn yàtọ̀ kó tó lè di pé wọ́n sáǹfààní rẹ̀ yóò kè tẹ̀mí tẹ̀mí. الذين هم في صلاتهم خاشعون لا يمكن تبيت بيان كان سيري لاسن nítorí pé gbogbo ẹgbẹ́ bá jẹ́ onígbàgbéra ọ̀pọ̀ ní bọ́bẹ̀ lọ́wọ́ ọlọ́run nígbà ẹni wọ́n bá gbàwẹ̀ yìí òfin ogun wákàtí márùn-ún ní pépérépéré èéfì pé tẹ́lẹ̀ ọ mo tọ́ àwọn láti dán ní ẹ ọ àwọn èyí kí mo pé tẹ́lẹ̀ ọ mo tọ́ ọmọ náà bá dé gbogbo òkú pérépéré ìjọba náà wọ́n bọ́ wa pé yorùbá dá á tó ti sọ lódodo àwọn àti táàbì ìdí o wọ́n ti ju mọ́wọ́ márùn sí wọn ò rí sẹ́wọ́ wọn sí. mo tàbá rẹ́ nìkẹ́ tó lóun gbá ẹ̀ bá ti gbá ẹ̀ títí wà ń ká dà èso káàkiri ní àkọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ tẹ́lẹ̀ pé àwọn míì bẹ nígbà tí mọ́ngò bá wọ́n ti mú mọ́ngò lọ kárí àwọn ẹranko tó wọnú wọn lájọ wọn tó wájú ọ̀sọ́ àwọn ewúrẹ́. lóbi jáde pé láìpọ̀ àwọn ẹni ẹ̀rí pé kò change láti yọ ọdún tí wọ́n tún ti bẹ́ẹ̀ lọ bí wọ́n ti wà náà wọ́n wá. ìkọ́sì sínú òun yẹn ò dẹ́mi wọn àwọn ẹgbẹ́ bá gan kí ọlọ́run yóò tó nípa bẹ́ẹ̀ kí o tó lè jẹ́ ìṣìṣẹ́ ojú fún yẹn à ní ọ̀la fún ìròyìn àkọ́kọ́ tó jẹ́ ròyìn àwọn onígbàgbọ́ òdòdó tí wọ́n fi dẹni tó kéré òun náà ní alùpùsọ́rọ̀ ìsọ̀rá ìlápọ̀kùn lórí ìkírun tẹ̀mítẹ̀mí ẹlẹ́ẹ̀kejì والذين هم والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون àwọn ẹkùn sí gbé mọ́rin dúnà á ní lágbùmù ọ̀rọ̀kọ́rọ̀ wọn a máa fẹ́rí kò bẹ̀ ìṣẹ́rì ẹbọ ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ó bá láǹfà àti tẹ́ ó wúlò àwọn ẹ̀ṣẹ̀ kọ́dọ̀ ọlọ́run ti ròyìn wọn láàyè ní ọ̀yà mọ́rú bí lágún mọ́rú sí rárá. ìlà tí wọ́n bá kọjá gbé náà tí ń ṣe láàbù. mọ́rú kìrọ́mà. kọjá ní kọjá ní àpọ́nlé ni ọ̀tádà ni àtàhùn ọlọ́ọ̀hì ni amúláhì àti ọlọ́run wa bá wọn mọ́ wà kọ́sà mú àgbàrí òun ló sún wọn lọ́wọ́ mi ilé. ó yẹ wípé àsífàtò sáníyà للمؤمنين المفلحين ìròyìn kejì fáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n jèrè òun ni ìrọ́dù adìlágò ìṣẹ́ríkú níbi ìbàjẹ́ lọ́rọ̀ ní níṣẹ́lí àṣífàtún tálíkà ìròyìn kẹta wọ́n lẹ́dí náà والذين هم للزكاة فاعلون àwọn tá wí wọ́n tó máa yọ zakat ọ̀pọ̀lọpọ̀ ló tá gbà lérò pẹ̀lú zakat wọ́n ní zakat dúkìá ọkàn ja ti pé aya yìí Mọ́kà ló ti sọ̀kalẹ̀ zakat dúkìá ó dẹ̀ jẹ́ dandan ní Madina ní ọdún ẹlẹ́ẹ̀kejì hijra lọ́lọ́run ọba ṣe lófin ṣùgbọ́n ìyẹn ni òǹdíwọ̀n zaka táà máa yọ a lè sọ fún lọ́nhẹ̀n ní Madina bíbẹ̀ ẹ̀kọ́ ìpínlẹ̀ zaka dandan ló ti jẹ́ láti Mẹ́kà ṣùgbọ́n bó láti máa yọ Madina nìyẹn ti rinlẹ̀ mọ̀tínà lílé yẹn ti rinlẹ̀ tààbí mọ̀ wípé ta bá rí àìṣirú nà dí náírà 20 dinar ayọ̀rú mọ̀ dí náírù mẹ́ èyí dáadọ́ mọ́ ti lé níbi sẹ́fù yẹn báyìí ta bá rí 200 dirham tí ẹ̀ náà lọ sí 3 million báyìí ayọ̀ hamsa tó dára yìí máa mẹ́ dírí àmú márùn-ún àwọn obìnrin kékeré bá sì yọ yẹn màálù kí yẹn bá pé káàsì láti yọ tẹ̀lé wọn sílẹ̀ ràkúnmí tó bá pé fáìf láti yọ ṣáàtó mẹ́ àgùntàn abágbò tó bá pé pọ́ọ̀tì láti yọ ọ̀kan mẹ́ tó bá jẹ́ ìrìn ogun ẹ̀wẹ̀ tó bá náà lè wà á tún akọ̀ òwúyẹ́ wọn àtọ́jì yọtẹ̀ ẹ bá kórè oko nìkan yọ zaka òun máa wọ six forty seven kilo látọ̀sẹ̀ yọ wọn ọ̀fà sẹ́ẹ̀ nínú ẹ̀ gbèdékìlì wọ́n ní ìrìn ilẹ̀ ní Mẹ́dínà ṣùgbọ́n dúdú rẹ̀ yẹn zaka obìnrin ilẹ̀ ní Mẹ́kà tipẹ́tipẹ́ obìnrin ní òyìn ẹlẹ́ẹ̀kẹta fún àwọn mùmìnì tí wọ́n jèrè òun ní pé ọ̀lẹ̀míràn ọmọ ní zaka pípa ìlú ọ̀lẹ̀míràn ọmọ ní zaka pípa ìlú ẹ̀rí àwọn mídẹ̀ ni ó pọ́ síbù ó já sí sọ́rọ̀ méjèèjì ìgbẹ̀ká fún lókò sísà pọ̀ mọ́ ẹ̀mí kò ní ní palapala àti ìzàká owó tí méjèèjì ní tọ́ka sí ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون ìròyìn kẹrin nìyẹn táwọn bòmìnì fi jèrè òun ni wípé wọ́n ń sọ abẹ́ wọn tí ọ̀sẹ́ nìkan tó lè bá mọ́ nípa àwọn ọmọ ìgbìmọ̀ wọ́n ń sọ abẹ́ wọn wọ́n èé fi ń ṣèrànù wọ́n èé ṣe ṣe kúṣe wọ́n tó lè bóbìnrin lò pọ̀ wọ́n ní ìgbì lórí ẹ̀. ìwà ẹranko wọn ní kọkàn tí wàá tóbi kẹ́kẹ̀jọ sọ̀rọ̀ kò ní ọmọ wa sùn lọ́dọ̀ ẹ̀ wọ́n sì máa bá sùn. kò sí ẹ̀tọ́ láàrin rẹ̀ àti ewúrẹ́ àtàjẹ. ìwà ẹranko ni irú mùmí ní ẹ̀ lọ́ba jẹ́ mùmí ní kò lè jèrè. kọ́lá àwọn tí ó jèrè yẹn wọ́n sábẹ́ wọn ẹ wá wo gbogbo ẹni tó ń ṣèrà lò bẹ́ẹ̀ tó ti fọ́kàn máa mú obìnrin báyìí ó dẹ̀ máa bá sùn láì ní igi lórí ẹ̀ tó bá gbọ́ pómìnrin kan wọ́n ti bá sùn báyìí ó ló wọ̀n fẹ́. èyí tí wọ́n rẹ̀ báyìí rẹ̀ jẹ́ gbọ́n ká ló ń fẹ́ kóun lọ fẹ́. ìròyìn kẹrin fáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n jèrè. الذين هم لفروجهم حافظون àwọn إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين àwọn ẹni tí wọ́n ń lo abẹ́ wọn fún àwọn ìyàwó wọn ni ìyàwó rẹ̀ ni ó bá tàṣí pọ̀ àwọn ọ̀daràn ní ìtún fẹ́yàwó kalẹ̀ ní ìsìnkú òsúnmọ́ wọn obìnrin kẹrin ló tún tẹ̀ máa bẹ̀ pé sáà ní ṣekílẹ̀ ìlú ọ̀rọ̀ ní tí mo ti kiri kiri láti kí lọ wá fẹ́yàwó sí ìyàwó wọn ni wọ́n máa ń súnmọ́ إلا على أزواجهم أو ما ملكت أيمانهم Abẹ́rù wọn lóbìnrin, àwọn ni wọ́n máa ń bá lò nítorí pé ẹrú ó dájú ọ̀kadà téèyàn ní àdúgbò tó téèyàn ní. Téèyàn lè gbé káàkiri nígbà tó bá ti fẹ́. Ẹrú wọ́n máa ń bá lò. فإنهم غير ملومين. Ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fún ọ tí bá rú ẹrú yẹn lò pọ̀ ọlọ́run ní gún wọn lórí ẹ̀ ẹ̀tọ́ ni fún wọn Tàmánì ibẹ̀ tàrọ wọ́rọ̀ àdáníkà fàúlà ìkà hùmùlì àdúrún. Tàmánì tàrọ wọ́rọ̀ àdáníkà fàúlà ìkà hùmùlì àdúrún. A sì wà lábẹ́ ìròyìn yẹn, wọ́n lọ wọ́n lójú. Ẹni pé ní ẹ kìí ṣeré fi bí àwọn ìdá ń bá bọ̀ yẹn nítorí pé ibi táwọn èèyàn ń jù sí jù láwùjọ sùn àgbèrè wà ńbẹ̀ ìdìnnà ó wà ńbẹ̀ ọlọ́run ní ẹni tó bí ikú wà wọ́n ní bùtàkọ́ rárá adáàlì. ọmọ níbi tọ́gọ̀ wọ́rọ̀ adáàlì kàfà úlà ìkà hùmùláàdù. ẹni tó bá tún wá lọ wá ohun tó yàtọ̀ síyàwó tó so yìí ẹ̀ ó lọ sí ìsìná obìnrin tí ò ní igi lórí ẹ̀ ó lọ bá tàṣe kọ lórí kọ́kàn bù lówó àgbọ́ra mọ́ọ̀sì fún ọ̀rọ̀ káàdì fún wàhálà ìdílé sọ̀rọ̀ ọ̀nà ìsìnà kan ní inú ọ̀nà ìsìnà òun lè tán pé nílé wà ó ń kó rí jọ̀bọ̀ ó fẹ́ ọkùnrin ẹgbẹ́ ẹ̀rí abẹ́rẹ̀ fún ti ṣe hajj obìnrin àtòbìnrin wọ́n ń fara rora wọn nínú àwọn ibi táwọn èèyàn tún ṣe láwùjọ ń sin nìyẹn ayébẹ̀ẹ̀dẹ̀ sí ẹ̀kọ́ kú lọ fẹ́ máa lù ó fi wúrẹ́ kàǹpé láti fẹ́ràn láwùjọ wa mí báyìí yìí tẹ̀sẹ̀ ìwọ̀n tó jẹ́ ẹ̀sẹ̀ láwùjọ wa ni kan má sọ fún ìyá ẹlẹ́rẹ̀ pé ọ̀fẹ́ fẹ́ ìwúrẹ́ rẹ̀ tó bá sọ fún ìyẹlẹ́wúrẹ́ pé ìyẹlẹ́wúrẹ́ kan fẹ́ fẹ́ ìwúrẹ́ rẹ̀ kò sí wàhálà ní Nàìjíríà ṣùgbọ́n kan kàn mú ewúrẹ́ léwúrẹ́ òtún lọ bá bà wọn á mú ẹ. ẹni ọba lọ wọ́nà ẹrú bẹ́ẹ̀ ó fẹ́ máa lù ọkùnrin fọ́kùnrin obìnrin fóbìnrin abóbìnrin náà lọ́wọ́ ọ̀fẹ́ sọ́kò ní ìdúró jẹ́. yíwá tún ṣe yẹn nìkan jàmáà àdánwò kan tún bẹ tó kọlu àwọn ọ̀dọ́ ń sìn òun ni kọ̀díyàtù alísìm náà yóò ní owó òun lágbára àti fẹ́yàwó ṣùgbọ́n wọn ẹ̀ ń dára òun nù yàrá tí a mú ọ̀fẹ́ tó fi ra kìíní rẹ̀ tí àwọn ọkùnrin máa ń ní ní àtọ́ba mẹ́. òun ló pè ní alísìm náà gbogbo ẹni ọba ti rú ilé yẹn náà fáwọlá ìkà lọ́mọlẹ́ àádọ́ gbogbo orúfẹ́ àwọn ènìyàn ti kọjá àlà olùkọjá àlà ni wọ́n ọmọ wọ́n ti lẹ́rí ọ̀gẹ̀fẹ́ mú tọ́lẹ́tọ̀ fún wa tó bá ti tó fẹ́yàwó olówó tó fi kọ́yàwó o sì lágbára àti bóbìnrin ló kọ èyí tọ́kàn fẹ́ lásán méjèèjì lóbìnrin nídìí lọ́dọ̀ ẹ̀ owó tó fi fẹ́ ìyàwó ọ̀rọ̀ sọ fún ọ̀rọ̀ àjẹ fún òtún alágbára àti kébìnrin ló pọ̀ wọ́n bá ti rí i pé o lè dálẹ̀ lu pẹ̀lú tọ̀ láti ìyàwó lẹ́jọ́ máa bá kádàrà rẹ̀ lọ. torí pé bá gbóúnjẹ kalẹ̀ tó bá fún níyẹn afẹjọ́ rẹ̀ sùn káàkiri ayé tàbí kó padà jẹ mọ́ lọ́wọ́. ọ̀ wá ló ìyàwó lẹ̀ ní máa bá kádàrà rẹ̀ lọ. torí pé àbùkù wọ́n ní ìpínlẹ̀ máa sọ pé tọ́lẹ́pẹ̀ ní ìlànà tàìmì kọ̀ mí ilẹ̀ tó bá tilẹ̀ fún mi jẹ. lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń fèrà mi ẹ tó bá ti gbóbi ẹ̀rù sùn tán tó lóyún ya alagidi alagidi àyànjẹ́ wà lóyún ràfẹ́sẹ̀ mi àpọ̀tá máa ń ṣe ìdàrẹ́. ó sì ti sọ fún bìrì yẹn pé gbogbo òṣèṣe ni ẹ o tó dà gbogbo responsibility yẹn máa bọ́ sọ́rọ̀ àwọn òbí rẹ̀. táwọn bá ti wá bá tóyún tán tó bímọ òkú náà bá yọjú àwọn gbọmọ àwọn gbọmọ ìsàlẹ̀ aláìsílẹ̀ àkáyì ń pè lè ní sí ìkó fẹ́yàwó ó ní ohun tó fi bọ́yàwó tọmọ bá délẹ̀ kí ló máa fi bọ̀ ó ní kí ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ wá sẹ́sì àìní ti pọ̀ ju ọ̀lẹ ó sì ti tu abáta ọ̀lẹ ọ̀lẹ oko nílé ẹnu ló ń bá lóbi sí lọ oko ọmọ àtìkì ẹ̀yẹ ni wọ́n tó wà lóko sí náà lọ́wọ́ lọ́wọ́ yẹn lẹ́yìn ọ̀kadà alhamdulilah asọ́tì ẹ̀ tó mú ẹ dáko ẹ ṣe bísínẹ́sì bọ́ bá jókòó mi báyìí tí ọba gbé ọ kọ́lé sí bàdà àbẹ́kọ̀ọ́ omi wọn náà bọ́ọ̀dì gbèsè ayé rẹ̀ ti máa dá nàbí ilẹ̀ ìmọ̀sán alayhi salatu wa salam lè àìfà sí fàríjì wọ mọ́sàn nítorí kí ni wọ́n jẹ àti kí ni wọ́n fẹ́ lò fábẹ́ wọn ó ti yọ tún bí mẹ́wàá náà fi sígbà tí wọ́n lè sílé wọ́n fẹ́ jẹun halal wọ́n sì fẹ́ fẹ́yàwó halal wọ́n dẹ̀ lọ sí ọmọ ọ̀dọ̀ máa bá dára káàkiri máa pọnmọ́ fún kele ó ti yọ mẹ́wàá nítorí kí ni wọ́n láti sùnmọ́ ẹ jẹjẹ fúnjẹ wọn ò sì fẹ́ ṣe ìranù wọ́n fẹ́ fẹ́yàwó aláàrí ẹjẹ́ àánú ẹ̀yìn náà àwọn ewu ta so pọ̀ mọ́rọ̀ tí yóò fi jèrè ń bẹnu rẹ̀ sísọ abẹ́ ìlòkulò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó wà ní secondary school àwọn ara wọn nínú kíláàsì wọn máa bára wọn sùn òbí o tó kù ṣe gàdá ọlọ́mú náà àwọn ẹsẹ̀ sùn hàn ní ìyóò mú un kìíní aláàrí kan ó sì ń fẹ́ àwọn méjì ní ìwọ tó gbowó jẹ àníwọ́lọ́kẹ́ ó sì fún bí mẹ́ta lórílẹ̀ kan náà wo nìkan tó láì ní fẹ́ kẹ̀kẹ́ lọ́wọ́ kéèyàn tó lè jèrè tó tó gbàgbọ́ òdodo ó sí orí ọ ọ̀bọ́ sí ibi ìbàjẹ́ ni ọ òwú ikú wí ó ọyọ zàká ó lọ́sùn abẹ́rẹ́ ó àjò lórí mẹ́rin náà wá tún di lọ́la a tún máa tẹ̀síwájú nípa ìròyìn àwọn onígbàgbọ́ òdodo tí tó ṣe tó bá a sọ̀rọ̀.